والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبته أجمعين ọ̀rọ̀ tí a fẹ́ bára sọ̀rọ̀ yìí lórí nírọ̀lẹ́ yìí yóò dá lórí gasatul ahazab ogun ahazab ni a fẹ́ sọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ ogun ahazab yìí tó tún jẹ́ gasatul khandok ó wáyé nígbà ayé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ní ọdún karùn-ún lẹ́yìn ìjírọ̀ ọdún karùn-ún lẹ́yìn ìjírọ̀ ló wáyé sí ogun yìí odidi sura kan lóru orúkọ yẹn nínú súrọ̀wárò alukurahanul karim tí ṣe súra kẹtàlélọ́gbọ̀n alukurahanul karim súratul ahazab odidi súra kan lọ́lọ́ngbé lórí àwọn ahazabu yìí àwọn kèfèrí parakọ̀ yahudi ma kuraiṣi máwọn larubawa mi yàtọ̀ sí kuraiṣi tí wọ́n parakọ̀ láti pa ànábì muhammadu salam àti gbogbo mùsùlùmí run pa àwọn ọ̀pọ̀ àwọn run yányá tí wọ́n ní sẹ̀mí tí wọn ò ní sí lókè yẹ̀pẹ̀ ìparapọ̀ àwọn kèfèrí òun lẹ́yìn ogun rẹ̀ tó wáyé lórí ẹ̀ là ń pè ní gẹ́sọ́tòlù ahazab àbí gẹ́sọ́tòlù khandok nínú àwọn nǹkan tí gbogbo àwọn afa onítìrá ìtàn òun ni wọ́n kọ ìtàn nípa gẹ́sọ́tòlù ahazab kò sẹ́nìkan nínú àwọn tó kọ tìrá ìtàn tí ò mẹ́nubà sírọ́tò nàbàwíyà ibn hisham odidi báàbù kan ní gẹ́sọ́tòlù ahazab lọ́dọ̀ rẹ̀ mọ̀tásọ̀rọ̀ sẹ́rọ̀tẹ̀ rọ̀sọ́lù sheikh muhammed bin abdulwahab òdì báàbù kan òdì gasatul ahzab arahik makhtum sofiyu rahman òdì báàbù kan òdì sọ̀rọ̀ gasatul ahzab sẹ́rọ̀tẹ̀ nabawiya ibarun wa wa durusun ibarun wa durus dr mustapha sibai òdì báàbù kan ni wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀ àtàwọn tíra ìtàn lọ gbogbo gbogbo náà ń sọ̀rọ̀ lórí rẹ̀ ìṣèdálẹ́kọ̀ọ́ lórí ẹ̀tìrọ̀lẹ́ òní yọ kẹyìn mi yọ kẹyìn nítorí tó sokòfò ogun yìí tẹ́pẹ́ náà ni tó ń ṣẹlẹ̀ lọ lórí ilẹ̀ ayé báyìí láàrin àwọn kèfèrí ayé àtàwọn tó gbọ́ lọ́wọ́ ń gbọ́ lórí ilẹ̀ ayé àwọn àáfàá wa Sheikh Ibn Qayyim al-Jawziyya rahimahullah ta'ala ńgbà tí wọ́n ń sọ̀rọ̀ nípa fọ́dọ̀ kalimati la ilaha illallah wọ́n ní kẹ́límà òní kalimatu taqwa wal iman gbólóhùn la ilaha illallah òun ni gbólóhùn ìbẹ̀rù ọlọ́run gbólóhùn ìgbọ́lọ́run ọba gbọ́ èyí tó pín ara ayé sí ìjọ ńlá méjì gbólóhùn yẹn ló pín ara ayé sí ìjọ ńlá méjì ó pín àwọn kan sí mọ̀mìnà ó pín àwọn kan sí kòfàr alikafirun ó pín àwọn kan sóun gbàgbọ́ òdodo ó pín àwọn kan kejì sí kèfèrí aláìmoore fọba tó dá wọn ó tún sọ lọ́nà míì ó ló pín àwọn kan tán jẹ́ olóríire ó pín sínú ìjọ sọ̀ádà. So ìjọ àwọn olóore olóore alùjáná àwọn tí ó jogún alùjáná ọmọ alùjáná ó pè àwọn kan sínú ìjọ ahalu asqiya ahalu nar àwọn olórí ibú àwọn ọmọ aná gbólóhùn la ilaha illallah ló pín wá sí méjì gasatul hazab wáyé láàrin ikọ̀ àwọn èèyàn tí wọ́n kọtọ lọ́hùn tọ́sà ìmọ̀rẹ́sọ́ lọ́hùn tọ́sà láìgbọ́ lọ́wọ́ bá gbọ́ sí àwọn èèyàn tọ́jú olùgbọ́ lọ́wọ́ bá gbọ́ ẹni tó mọ oore fọ́lọ́hùn tọmọ ọlọ́run lọ́lọ́run ọba rẹ̀ tí ń jọ́sìn fọlọ́run ọba yìí tọ́lọ́run sọ̀rọ̀ ní sọ ẹ̀yìn àtàpọ́nlé nílé ayé tó sì kí wọ́n kí ẹ̀yìn àtàpọ́nlé lálùkẹ́ àmọ́ pé wọ́n bọ̀ sáyé ẹ̀yìn àyìn àpọ́nlé lálùkẹ́ àmọ́ ogun yìí wáyé láàrin ikọ̀ méjèèjì ní ọdún karùn-ún lẹ́yìn ìjìrà ànábì wa Muhammad àwọn afọ onítàn wọ́n ní ogún àwọn èèyàn nínú àwọn olórí Yahudi ogún nínú àwọn olórí Yahudi bẹ̀rẹ̀ látòrí Banu ni wọ́n gbéra dìde lọ́sọ̀rọ̀ àwọn kùrẹ́ sinimaka wọ́n lọ bá wọn wọ́n lọ gbẹ wọ́n ló ń gbẹ wọ́n sì wọ́n lójú ọ̀yìn kí wọ́n wá jà níbi muhammadu sallam kí wọ́n wá jà lógun kí wọ́n wá gbógun tì í wọ́n ṣe àdéhùn fáwọn kùrẹ́ sí pé tí wọ́n bá fi lè dìde ogun yìí àwọn ò dúró tì wọ́n lórí rẹ̀ àwọn ò kún wọn lọ́wọ́ àwọn ò lo ara àwọn láti fi fún wọn àwọn kùrẹ́ sì sì jẹ́ ìpè wọn lórí ẹ̀ àwọn Kùrẹ́ṣì gbà wípé àwọn wà sógun àwọn Kùrẹ́ṣì sì rèé láti gbà tá ti kúrò ní bájírì òun náà ti wà nínú ìbànújẹ́ ntòsùbù tẹ̀wọ̀n lógun bájírì ìbànújẹ́ yìí náà lára wọn tí wọ́n wá sógun Uhud tá a sọ̀rọ̀ ẹ̀ lóṣù tó kọjá wípé ìwọ̀sígun àwọn ìyà jẹ àwọn àwọn ṣòfò àwọn ẹ̀mí àwọn èèyàn ńláńlá láàrin àwọn àwọn tó pàdánù àwọn èèyàn àwọn sóko ẹrú tí ń bẹ ní Madina lọ́dọ̀ àwọn mọ̀mìnì tí wọ́n lẹ́rú òfò sí àwọn òfò yìí wọ́n fẹ́ gbẹ̀san rẹ̀ gbogbo ọ̀nà ọjà kọjá wípé ńgbà tí ìṣẹ̀lẹ̀ tí ó ṣe sábàbí ogun Uhud tó ṣẹlẹ̀ tí Abu Sufyan ránṣẹ́ padà sí Maka lẹ́yìn ìgbà tó ti ránṣẹ́ sí wọn pé wọ́n lọ kéde pé àwọn ràkúnmí wọn àtàwọn ẹrù orí ẹ̀ ti wà nínú ewu àwọn ará Madina ti wà láàyè kátàdóyè ká àwọn ó ṣeé ṣe kí wọ́n dá àwọn lọ́nà kan gba gbogbo ẹrù yìí ẹ máa múra bọ̀ láti wá la àwọn nǹkan yín wọ́n gbéra wọn ń bọ̀ sọ́nà Mádínà ṣùgbọ́n Abu Sufyan kọlọ́ba lákùnrin kọ́ba ayọ́nu sí torí pọ́padà sí Islam kan ayé ẹ̀ ní nígbà tó ti rí pé òun ti bọ́ àtàwọn ikọ̀ òun lọ́wọ́ àwọn mùsùlùmí láyìíká Mádínà tó ti là tó ti bọ̀ nábì kan lọ torí pé àwọn ará Mádínà ọmọ ibi tó ń gbà mọ́ ọ̀ránṣẹ́ padà sọ́dọ̀ àwọn ará Mákà kí wọ́n padà wọ́n mọ̀ wá sógun ẹ̀ náà ni òun ti là kí wọ́n padà wọ́n takú pa wọ́n wà wọ́n wá wọn ẹ̀sìn ṣiṣẹ́ wọn lẹ́yìn ẹ̀sìn yìí wọ́n fẹ́ gbẹ̀san ló sì sábàbí ogun Uhud wọ́n wá sí ogun Uhud láti wá jà ètí wọ́n nírètí nípa àwọn ọ̀pá níbi wa Muhammad sallallahu alayhi sallam àwọn ọ̀pá Abubakar àwọn ọ̀pá Umar kọlọ́n bá kó bá yọ́nú sí wọn àti gbogbo àwọn sàbí àníbi Muhammad sallam àwọn anasiri ń tó ṣẹlẹ̀ níbẹ̀ nítorí kí ẹ pa àmọ̀ntí ojú àwọn kèfèrí mọ́kàrí a sì mọ̀ntí ojú àwọn sàábé tó dúró ti ànábì muhammadu sallam nítòjú wọn rí amáyé sàábé tó kú níwájú ànábì muhammadu sallam nítorí kí nǹkan mọ́ bá a kàn ní ọ̀sán lára amẹ́ni tó ṣẹ́kù tí ìnà padà bẹ́ẹ̀ tí wọ́n á ṣe lóṣù tó kọjá yìí eléyìí tí wọ́n ń padà lọ sí mọ́kà láì padà sọ̀kìsìdì àti pa ànábì muhammadu sallam ní òòdù tí wọ́n pa bákìtì àwọn pa umaru gẹ́gẹ́ bí wọ́n ti sọ ìtàn fún wa. ọ wà nínú ìbànújẹ́ fáwọn ará mẹ́kà ńgbà táwọn kùrẹ́ àwọn yahudi tún á bá wọn ní mẹ́kà kí wọ́n ó ogun á bá níyọ̀ sálàm ní madina láti wá run àwọn mùsùlùmí ní madina àwọn ó sì kún wọn lórí ẹ àwọn ogun ni ó yẹ kí ogun méjì ní ogun ti ń ta ará bá àwọn lójú ọ̀nà ogun àwọn yahudi tí ó ogun madina bí àwọn mùsùlùmí lọ́tà àtinúlé náà ó tún ṣe ogun nínú ọlé front ó di méjì pápọ̀ ogun ó di méjì ogun àwọn táwọn jọ wà ní Mẹdínà tàjíkà rẹ̀ tí wọ́n jẹ́ Yahudi àtàwọn mọ̀nàfíkún tí wọ́n jọ yẹn wọn pẹ̀lú àwọn Kùrẹ́ṣì tí ń bọ̀ láti Mẹ́kà àtàwọn lárúbá mi tí wọ́n jọ yẹn lójú ọ̀nà tí wọ́n jọ wá sí Mẹdínà ó jẹ́ ọ̀tá méjì tí wọ́n fẹ́ kó sáà nílẹ̀ pọ̀ àwọn Kùrẹ́ṣì gbà láti wá sí ogun ní Mẹdínà láti wá fà níbi wa Muhammad salam àti àwọn mùsùlùmí àwọn àáfàá sọ fún wa wípé wọ́n ṣe àdéhùn pẹ̀lú àwọn Yahudi wípé àwọn wà láti wá jẹ ogun yìí àwọn ó sì rí pé àwọn ṣe ntí ẹgbẹ́ àwọn lóun gbẹrẹ láti ṣe ìyẹn ṣe sábàbí kiri máa ń dẹkùn yìí pé òòkà èèyàn tọ́pọ̀ òun ló gbéra láti Mẹ́kà nínú Kùráìṣì láti máa bọ̀ sí ogun ní Madina tó mọ̀nà wárọ̀ àwọn ìlànà Gàtẹ̀fán Gàtẹ̀fán àwọn náà jọyìn àwọn kùrẹ́sì mẹ́kà láti jọ jẹ́ ogun yìí pé àwọn náà lọ sí ogun wọ́n pè wọ́n sí wọ́n sì gbà ikọ̀ gàtífàn tó jáde kúrò láti jìkà wọn wọ́n jẹ́ ẹgbẹ̀rún mẹ́rin èèyàn four thousand tí wọ́n jáde láti lọ ogun láti lọ àtàkì Madina táwọn mọ̀mẹ́ni ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn kùrẹ́sì náà jáde fúnra ara wọn pàápàá jùlọ àwọn kàrìnkàrìn wọn wọ́n tún jáde láti lọ sí ogun láti lọ kojú ànábì Muhammad salam àtàwọn mọ̀mìnì ní Madinatu Munawwara àwọn Kùrẹ́ṣì ń bọ̀ pẹ̀lú àwọn olólùfẹ́ wọn nínú ran Tahama alu Tahama wọ́n jọ yìí wọn ẹni tó líìdì àwọn Kùrẹ́ṣì oní Abu Sufyan gẹ́gẹ́ gbogbo náà ti ṣe mà ọ̀ ń bọ̀ pẹ̀lú ẹ̀ Bani Sulaim àwọn náà jáde ní Zohoran Zohoran bẹ lókè Makalona Riyadh àwọn náà jáde àwọn náà ń bọ̀. Lárúbá làwọn náà wọ́n ń Gatfan náà jáde kó lọ́dọ̀ tiwọn wọ́n ń bọ̀ Banu Fasaza ìdílé tí ń jẹ́ Fasaza àwọn náà jáde kó láyìíká ibi tí wọ́n ń gbé àwọn náà ń bọ̀ sọ́nà Madina ẹ̀ lidi lè Banu Fasaza òun ni ọ̀yẹ́ náà tọ́ ma Hussein òun náà padà gba Islam kọ́lọ́wọ́ kó bá a yọnu sí i Banu Murra náà jáde ẹ̀ lidi lè di wọn ni Halifa Mu'awf òun náà ń bọ̀ lójọ́ náà Banu Ashiya náà jáde ẹ tó lìdí wọn ni musairu ọmọ rọhila òun ló lìdí wọn òun náà ń bọ̀ banu asadi náà jáde pẹ̀lú àwọn banu banu míì tí wọ́n ń bọ̀ láti wá àtàkì madina àtàwọn mùsùlùmí bẹ́ẹ̀ ó ní pé ogun ní gasatul ahazab gas ogun tó pé àwọn ìdílé ìdílé náà parapọ̀ wàájà àwọn yẹn gbéra gẹ́gẹ́ bí ní láàrin wọn pẹ̀lú Kùrẹ́ṣì pé kápàdé lásìkò báyìí lọ́jọ́ báyìí wọ́n gbé àwọn bọ̀ mbẹ́ẹ̀ lẹ́yìn ọjọ́ díẹ̀ àwọn ọmọ ogun aromram ẹ̀mí ọ̀sẹ̀ júwe wọn jésù aromram gbólóhùn yẹn ọ̀nbẹ́nu àdìsá níbi ọ̀sán púpọ̀ àwọn ọmọ ogun tí wọ́n pọ̀ bíbà ló ń kà bí àwọn ọmọ ogun tó tẹ̀lé fèrè àwọn náà ń jọ sí nígbà tí ń lé àwọn ọmọ iṣẹ́ tàbí musa aleyhi salam lọ wọ́n ń bọ̀ lẹ́yìn wọn wọ́n ń bọ̀ òwò káwọn ọmọ ogun tí ń bọ̀ yìí jẹ́ ẹgbẹ̀rún mẹ́wàá èèyàn adájọ́ àwọn tí wọ́n jagun wọ́n jẹ́ ẹgbẹ̀rún mẹ́wàá asharatu alaf òun làwọn ti ń bọ̀ láti wá jagun ten thousand iye àwọn ọmọ ogun ti ń bá yìí ó yàtọ̀ sáwọn èèyàn ti ń bá wọn rìn tí ì sọmọ ogun láwọn obìnrin láwọn ẹrú tí wọn kó dání àwọn tó ń mójútó oúnjẹ àwọn tó ń mójútó nǹkan mímu àwọn tó ń mójútó ẹni tó bá fara gangan wọn jẹ ti ń iye òkè èèyàn ti ń yìí iye òkè àwọn ti ń ó yóò o ká àwọn èèyàn tí ń gbé Madina lọ gbogbo èèyàn tí ń gbé Madina òkè èèyàn tí ń ológun gbogbo wọn lọ àwọn àfààní jésùn rúbàmọ́ yẹ̀zidu adadu alájẹmí manfil Madina minan wa sibiyan wa wa òkè èèyàn tí ká gbogbo èèyàn tí ń gbé Madina lọ lóbìnrin lọ́mọdé láwọn ọ̀dọ́ gédégédé àtàwọn àgbàlagbà ju àwọn ọ̀kà tí ń bọ̀ yìí ń bọ̀ lójú ọ̀nà lọ́mọ ogun tọ́pọ̀ gidi gan wọ́n sì ń tọ Màdínà bọ̀ ni wọ́n dé sáwọn ẹ̀yìn ọgbà Màdínà lẹ́yìn tó túmọ̀ sí pé ádámù khatar ewu tó tóbi jùlọ ó ti dé tó sí Màdínà láti wá run àwọn mùsùlùmí ní Màdínà wàlẹ̀ yàgòbìlà àníyàn tí wọ́n bá bọ̀ ní istihsalu irun pátátá irun yẹn tètà tètà ìbádàtú khudra gbogbo ẹni tó bá tó ogun jà ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún sókè kápá gbogbo wọn pátá àwọn tó egun bẹ lára wọn kápá gbogbo wọn pátá láì ṣẹ́kù ẹnìkan ká kó àwọn obìnrin lẹ́rú àtàwọn ọmọ kéékèèké ká kó wọn lẹ́rú kí ẹ̀jẹ̀ ọmọ sàn nígboro Madina lẹ́jẹ̀ àwọn mùmìnì lẹ́nu wọn lọ́hùn àníyàn tó ń bá bọ̀ rèé wọ́n ní eléyìí lẹ́mìí wọ́n sì múra rẹ̀ bọ̀ ní kété tí ìròdé ti gbọ́ àníbíyà Muhammad sallam pé àwọn ọmọ ogun ti ń ṣe ogun bọ̀ wàá bá àwọn ní Madina àdébíyà sàn ṣe ìpàdé yárayára majlisul ala lil istishar highest council ni ẹ àwọn tí ó àwọn àwọn àgbààgbà nínú àwọn mùsùlùmí láti pè wọn fún àmàrà kí ni ká ṣe ó pè wọn jọ nínú nínú ìjíròrò tàti jíròrò yìí oní ẹ ti pinnu ọ̀nà tí wọ́n gbà dáàbò bo ìlú Madina kó o lọ́wọ́ àwọn ọ̀tá tí ń bọ̀ yìí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ táwọn yẹn ń dá làákàyè rẹ jọ láàrin àwọn èèyàn tá mo ogun jà láàrin àwọn èèyàn tí wọ́n ní ìmọ̀ nípa Islam gidi gan àti ẹ̀kọ́ ogun jíjà àwọn ahlu shura wọ́n bẹ̀ sí dámọ̀ràn jọ ẹnu wọn kò ọ̀pọ̀lọpọ̀ wọn ẹnu wọn kò lórí pé káwọn tètè wá ń táwọn ó ṣe láti dáàbò bo ìlú Madinatu Munawwara ṣùgbọ́n kí ni ká ṣe tí ó dáàbò bo lóhùn tẹ́pẹ́ yìnyà ń táwọn ó ṣe láàbò yìí làwọn ó ti máa jà kí ni ká ṣe kò ní àmọ̀ràn rẹ̀ pàtó lórí títẹ̀ kan sàbẹ́ pàtàkì ni Salman Farisi kọlọba kó bá a yọ́nú sí i òun ló sọ pé ya Rasulullah innakunna bi ardi farisin idha husirna khadaqna alayna àwa sẹ́yìn pé a ti sọ pé Salman Farisi ó ti túbọ̀ sí pé ìran Persian ìran rẹ̀ ìran Persian Farisi ó túbọ̀ sí Persian ẹni tí ìṣẹ̀lẹ̀ wá pé ìran Pusto ni wọ́n torí pé lórúkọ gangan tí wọ́n máa ń pè wọ́n láwọn tó ní èdè wọn pásítọ̀ lèdè wọn jẹ́ ní kíkọ́ ọ́lẹ̀ pústò ni wọ́n kọ̀ ṣùgbọ́n pásítọ̀ ní pípé rẹ̀ ṣùgbọ́n ní ìran gangan akọ̀rin ní pústò ìran pasian ní èdè tí wọ́n gangan lára ń pè ní fàrísì táwọn tí olóyìnbó ń pè ní pasians ó ní àwa táwọn ọ̀tá bá rọ kiri ká wa nínú ìlú wa níbi tóun ti wá kóun tó dé Mẹdínà ìfúnjá ṣe kò ń gé ànábì Muhammad sallam tó á di mùsùlùmí táwọn ọ̀tá bá rọ kiri ká wọn ní táwọn sọ pé kàdọ́kínà àlẹ́ iná àwọn máa ń gbẹ́kùtò yípo olú àwọn ni àwọn ọgbẹ kótó giri wò àwọn ọgbẹ yípo olò tọpẹ àwọn ọ̀tá tí ń bọ̀ láti wá ká àwọn ọmọlé kòtò yìí ó di wọn lọ́wọ́ àti wọlé ọ̀tá wà lẹ́yìn lọ́hùn àwọn wà ń bí ọsẹ lolúkakọ ọmọ ìfiránṣẹ́ ọfà ìdà yọ ọmọ sọdọ bí lọ sọ nǹkan ọmọ wá síbí ṣùgbọ́n ènìyàn kò ní lágbára àti dákòtò nkọjá kọ́ aka àmàárín ìlú tiwa níta máa ń ṣe tí ọ̀tá bá ti rọ kiri ká wa ọsọ bẹ́ẹ̀ fani rẹ̀ ọ̀sọ̀làm ní kété tó mú àmàlẹ̀ wá kánà kí hakimatan plant ọ̀dá gidi ni tó wúlò pọ̀tọ̀ bọ́ sásìkò tó sì yẹ lámta àrífà lárúbù kọ́bùlà dálíkà lábẹ́ ọmọ tí ń jẹ bẹ́ẹ̀ rí tẹ́lẹ̀ fàgbẹ́ kótó yípo òlu àríbí ọ̀sán gbà wọlé asọ̀rọ̀ rọ̀sọ̀ sọ́lám ìlàtẹ̀fídì adìlẹ̀kìtọ̀ àríbí ọ̀sán yára pé ọya ẹ̀já burúkú tó wí fàwákàlà ìlàkúlẹ̀ aṣọ́rọ̀tẹ̀ rìjálín àyàfẹ́rù mìíràn kándọ́ kàrbàyínà dìrà á ọwọ́ apẹ́ àwọn mùsùlùmí tó jẹ́ gédégédé òkùnrin sí mẹ́wàá mẹ́wàá mẹ́wàá mẹ́wàá èèyàn mẹ́wàá yìí ẹ̀ẹ́gbẹ́ forty arbaona dira forty feet èèyàn ọgbẹ èèyàn mẹ́wàá mi another forty feet èèyàn mẹ́wàá mi another forty feet bá a ṣe gbé kótó yìí pòlùmọ̀ dínà nù ó gbé fún aṣẹ. tọ́ àwọn mùsùlùmí bẹ̀rẹ̀ ẹṣẹ́ pẹ̀lú yárayára láti máa gbẹ́ kótó wọ́n ń ṣe pẹ̀lú pẹ̀lú yáragágá pẹ̀lú ìdùnnú pẹ̀lú ayọ̀ wọ́n ń gbẹ́ kótó. àníbi sọ́dọ̀ àṣà gẹ́gẹ́ fúnra yìí ṣe wọ́n lójú ọ̀yìn lórí kòtò tí wọ́n ń gbẹ́ yìí wọ́n yóò ṣàhímù fi amalihim òun gẹ́gẹ́ sì jọ ìwọ̀n lórí iṣẹ́ yẹn wọ́n jọ ń ṣẹ́ náà pọ̀ ni. ṣùgbọ́n alihamudulilayi lásìkò tí wọ́n ń ṣiṣẹ́ lọ yìí òun ní àwọn àmì iṣẹ́ ìyanu tí ó fi hàn pàdé bí Muhammad sara lẹ́yìn tí wọ́n ti pàdé bí Ọlọ́run ni tí ó tún fi rinlẹ̀ sínú ẹ̀mí wọn sí pé wàláì kò sí èméjì mẹ́ẹ̀ ànábì Ọlọ́run ànábì Muhammad sara àwọn kankan ṣẹlẹ̀ níbi wọn ti ń gbẹ́ kótó lọ́wọ́ lára àwọn kan tó ṣẹlẹ̀ ni pé Jábìrì ọmọ Abdullah ọlọ́ba òkúta ló gbé aṣọ sókè eku ti tẹ̀ ẹnu tanyanya lára níbi muhammadu sallam ìyẹn fà á tí arákùnrin kí lórúkọ rẹ̀ kí lórúkọ arákùnrin yìí jábìrì ọmọ kínní ọmọ abdullah ọlọ́run kò sí i sáré lọ sínú ilé ọlọ́ọ̀dún ẹran kékeré kan tó ní nílé ó sì pàṣẹ fún ìyàwó rẹ̀ pé àwọn ní múdù sọ ìkan jéró lé nígbà tí wọ́n ṣètò ẹran ìtànlé tí wọ́n sì yan búrẹ́dì tí wọ́n kó fúláwà kalẹ̀ tí wọ́n yan búrẹ́dì kí búrẹ́dì ọmọ bàa tutù wọn lọ kí sànìbí ọ̀sán láń wá pé kànìbí máa bọ̀ nínú ilé àwọn kan máa yan búrẹ́dì kọ́ máa jẹ gbígbóná lọ́lọ́ bá níbi ọ̀sán ám sí ṣùgbọ́n gbọ́ ọ̀dọ́dọ̀ àníbi ọ̀sán lám àníbi wà láàrin àwọn sàbí tọ́jọ́ ń ṣiṣẹ́ pọ̀ lójú kan náà ọ ní kété káni ọ̀sán gbọ́ pé ẹ̀dìyẹ wá jẹun àdìyẹ ọ̀sán dìde ó ní yẹ ahalal khandok gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ́ẹ̀ bí a ti ń dẹ́ kótó wọ́n mú alifon one thousand yẹn ní gbẹ́ kótó one thousand ẹ máa bẹ̀ já lọ jẹun nílé jábìrì bin abdillah jábìrì bin abdillah ní ìlú ìṣọ̀lọ́ oúnjẹ tí a ti bí èèyàn méjì péré ló ní ilé kì í sóúnjẹ èèyàn tó lè kárí gbogbo àwọn tẹ́lẹ̀ ń pè yìí àbí ni màá sùn lé rẹ sọ́yà sàlám fàákàlùmí dálíkà tọ́ àmì wọ sọ̀bìọ̀ búrẹ́dì fúláwà onímùtù mẹ́rin òun ni gbogbo yẹn one thousand jẹ wọ́n yó wọ́n jẹrẹ wọ́n yó burúmọ́tò láhàmì pàgó tóbi kàmá híyà nígbà tí wọ́n dénú lé jábìrì bin abdullah àníbi ọ̀sán gbọ́wọ́ lórí ẹran díẹ̀ ti mẹ́lẹ̀ ọ̀sàdúà ó ní ẹ máa mú ẹran jáde ẹ máa gbẹran fáwọn èèyàn wọ́n gbogbo yẹn one thousand lọ jẹ ẹran tó tẹ́ wọn lọ́rùn ẹran kọsi ni kò ní kú àkọ́kọ́ nu tó kọ́kọ́ ṣẹlẹ̀ wà bákì ẹ lajin yókùbàṣọ kàmá hùwà níbi tí wọ́n gbé fúláwà onímùdù mẹ́rin sí àlọ́ ìsàn ni wọ́n fẹ́ aṣọ lé lórí aṣọ tẹ́fí máa ń àwọn gbélé lórí ànábì sàdúrà sí pé kọ́lọ́ fún àlùbáríkà ó wọ̀ ọ́ ànábì ni ẹ máa bu fúláwà rábí aṣọ mẹ́ka sọ kúrò lórí ẹ̀ wọ́n yan búrẹ́dì títí téèyàn one thousand jẹun yóò tán pátá fúláwà ò dínkù lábẹ́ aṣọ eléwọn kọ́kọ́ rí àmì àkọ́kọ́ ọ̀hún ẹ bó ṣe wà nínú yìí Bukhari hadith five hundred eighty eight and five hundred eighty nine nínú sahih bukhari nọ́ọ̀mà nọ́ọ̀mà bashir ọlọ́wà kó bá a yọnu sàbẹ̀ yìí ó ní òun náà ní tamuru ńlé dàbí nù òun ní ńlé tọ́jà òdìdí bùtù kan dàbí nù òun gbé wá fún bàbá òun àti ẹ̀gbọ́n àyà òun táwọn àna àwọn tá ń gbẹ́ kòtò ní ogun khandok kí wọn ó fi rí nǹkan panu kí wọn ó jẹ kébi ó dínkù ní làníyàn òun ṣùgbọ́n bí tóun ti ń lọ lòun ti kọjá lẹ́gbẹ̀ẹ́ anabi muhammadu sallam fatọlaba mi ni atamurọ anabi fún antamuru tó gbé dání fún ajẹ́ nbẹ ni òun bá gbé tamuru lẹ fani ọ̀sán ọjẹ́ mudu kan anabi sẹ́yìn kí gbogbo yẹn ti gbẹ́ kótó one thousand tó ń jẹ tamuru mudu kan làwọn ọ̀sán làm bá dẹ́dà hó fọkọ̀ fáwọn bẹ́ẹ̀ ale b'a gbé ọwọ́ sí orí dàbínù báyìí ọni wọn dasọ dé dàbínù lórí wọn bá dasọ dé wọn bá gbọ́ le ọba sàdúrà kọkọ sí da hàn lọ handok gbogbo yẹn ra handok ẹ máa bọ̀ ẹ wá jẹ dàbí náà fàjà àlù yakuru nàmi ni o gbogbo èèyàn one thousand lọ́jọ́ dàbí náà àjẹtẹ́rùn wàjà àlàtàmúrú yezidu àtàsọ́dà alu kandọ́kì àná o gbogbo ara badri ara kandọ́kì lọ jẹ jẹ jẹ tamuru ń pọ̀ sí tamuru ń pọ̀ sí títí tí wọ́n kú òní kandọ́kì náà ti mẹ́kọ́tò tamuru ọ̀tàn eléyìí náà bẹ nínú tíra sírọ ibnu hisham ìdí ẹlẹ́ẹ̀kejì ojú ìtọ́ra eighteen kálọ̀ kàn bẹ́ẹ̀ wọ́n ní jábìrì bin abdulayi tó gbà míì wá ó ní àwọn èèyàn ń fọ́ òkúta kan ní handok wọ́n ń gbé dígà lé gbàá òkúta yóò jíra padà wọ́n ń gbé dígà lé gbàá òkúta yóò jí padà wọ́n á bà níbi Muhammad sallam rí òjíṣẹ́ Ọlọ́run òkúta kan aṣọ dígà lù títí àmẹ́wẹ̀ wa ta fèsì ẹ̀ òkúta òyìn jẹ lójú kan náà kẹ́ni ká sí i arábìnrin àná náà ṣe lò arábìnrin bọ̀ bẹ́ẹ̀ èmi gangan bọ̀ mi òkúta fúnra mi súnmọ́ kọ́ọ̀mà wọ́n bá tunu màá súnmọ́ mi hajarin àyẹ̀sọ̀rọ̀ àmàjìdí ọbọ̀ síbi òkúta yìí nígbà tí ọba ọbẹ̀ àsìkò tẹ́bi ti dé ni tẹ́kọ̀ nǹkan ti sòkúta kàmá yẹn nú lásìkò òun ọba bọ́ ọbẹ̀ jáde lásìkò yẹn njọ́tà lùmẹ̀ sàn wọ́n fọ́ òkúta yìí làbí tẹ́tàlátà lànà dúkù dùn akọ odi ọjọ́ mẹ́ta láti lò tẹ́lẹ̀ kò fi nǹkan kẹ́nu báyìí ọjọ́ mẹ́ta fàákàdà níbi ọ̀sánná àmì ìwàl àmì ọ̀sán bá mú dígà tá a fi ń fọ́ òkúta yìí fàdọ́rọ̀bà fàádà kàtíbán òhìlà òhìn sọ́ra rọ́mlán wẹ̀yẹ̀tàmáṣì àbí ọ̀sán agbẹ́dígà òkè gbáà òkúta tó tàtí òṣòra mọ́ kò dirẹ̀ mú padà mọ́ fọ́ wẹ́wẹ́ ni ẹni tí gbogbo afọ́tì ala ọ̀sán sọ báyìí ó túká ni ó fi èyí pé ànábì Muhammad sallam kì í ṣe rọ́jò ló ń dọ̀ ẹ́ wa antum bí èmi àtẹ̀yìn iná rọ́jò ló ń kọ̀wé yìí alágbára ọ̀sán kì í ṣe mọ́mìnì jẹ́ káà náà ó kó ọ̀lẹ́gìrán tí o lè dá nǹkan kan ṣe sọ́mọ mi ẹlẹ́ ọlọ́run kó máa kó ní kó nǹkan sọ́dọ̀ alágbára Al-Bara bunu Azib kọ́lọ́ ọba kó yọnu sí i òun náà tó sọ mí fún ani Khandaq nínú àwọn sẹ́ ìyanu tó ṣẹlẹ̀ látọwọ́ àníbi Muhammad sallam tí ń fi rinlẹ̀ nùbúwà rẹ̀ pàníbi ọlọ́run ni ìkànnú ẹ̀tún rẹ̀ ó ní ní abala bíi tí mo wà abó òkúta ńlá kan pàdé ń bẹ òkúta yìí látàkùdùmínàmì awal gbogbo dígà tó lùkà kù ní ni wọn fi pàdé ẹ òkúta yòókù lójú kan náà kò yin jẹ lára ara rẹ̀ ò yin gba kolodo fasitakaina dalika le rasuli asalam àárọ̀ kí bá níbi ọ̀sán pé nǹkan kan ti tó ṣẹlẹ̀ o òkúta kan rẹ̀ gbogbo aláti sọ dígà lùlùlù o kò yin jẹ o fàjáhà wà á kàdà mẹ́wàá àti sàmbá dé ọ̀nà ìfúnmi dígà kan mẹ́wọ̀n wọ́n á gbé dígà kan fún un fàkọ́lá bisimilah àníbi ni bisimilah obi dígà òkè báyìí thumma daraba darbatan ó bá sọ dígà kan lù gbáà wà Allahu akbar báyìí mi sọ ìdígà lùtà níbi ni ọlọ́run lọ́ba tó tóbi ó ní uti mafati asham gbogbo ti ń jẹ́ ọlá alẹ́ sham mafati gbogbo ọlá kọ́kọ́rọ́ gbogbo ọlá sham wọ́n ti fi fún mi lónìí wàláhì ẹni là kò sọ̀rọ̀ ọmọrò àṣà mo fi ọlọ́ba búra red red palace ti ń bẹ ní sham ààfin red ààfin pẹpẹ ọ̀dà red wọn kàn ti ń bẹ ní sham mo ń fojú mi rí lọ́ọ̀kan báyìí pé yóò di tiẹ̀ yín mùsùlùmí ẹni o madina wọn wà o ẹnu ọ̀fà pẹpẹ lọ́wọ́ ní madina o ẹnu àìríjẹrí mu ni o ẹnu ebi tó lágbára ni o ẹnu ọ̀pá àyàkọ́ta ti dé tòsí ni o ọwọ́ ń sọ òkúta ní dígà ọwọ́ ní Allahu Akbar lẹ́yìn tó wí bẹ́ẹ̀ tán ọwọ́ à ní wọ́n ti fún mi ní àwọn kọ́kọ́rọ́ ọlá alẹ́ sam wọ́n ti jogún ẹ̀ fún mi mo ń fojú ara mi rí àwọn ààfin rẹ́ẹ̀dì ibẹ̀ lọ́ọ̀kan báyìí tí ó di ti àdúgbò ó di kí ni o ó de ní ẹ̀dìmú sọ́wọ́ lẹ́yìn tó wí bẹ́ẹ̀ tán súnmọ́ dọ́rọ̀bà sáàníyà ó tún gbẹdígà òkè ó tún sọ́lú òkúta gbáà lẹ́ẹ̀kejì fàkọ́tọ̀ ha òkúta san díẹ̀ nígbà tó san tẹ́ díẹ̀ tán àníbi ọ̀sán tó dáhùn ó ní Allahu Akbar ó títú fàrísà ọlọ́run lọ́ba tó tóbi ọlá fàrísì dáwọ́látò dáwọ́látò fàrísíyà Persian Empire ọlá abẹ wọn ti jogún ẹ̀ fún mi nínú ìṣòro Madina tí wọ́n wáyé nínú àìríjẹ́rìmù yìí ọlá fàrísì wàláhì ìnìlà òbísìrò kọ́ sọmọdá ìnìlà abiyadé àhàn wàláhì mo ń fojú ara mi rí àwọn ilé ńláńlá ààfin ọba kisra ilẹ̀ pasia ìlú tí ń jẹ́ mọ̀dáyìn sẹ́yìn pẹ̀lú kan ní jẹ́ mọ̀dáyìn ní dáadáa tó fàrísí ẹ̀láyà àtijọ́ ọ àwọn pẹ̀tẹ́sì funfun funfun ààfin kisra bẹ̀ mo ń fojú ara mi rí lọ́kàn báyìí pé yóò di ti àlè òun màmí ó mélòó ó méje fún mọ̀ dọ́rọ̀ bá tá a lè ta ó tún gbé dígà òkè ó tún sọ́lù òkúta lẹ́ẹ̀kẹta gbáà fàkọ́lá bísímìlá ale bi ni bisimilah fa kɔtɔ baqiyatul hajar gbogbo tó ṣẹ́kù lókun tá n ka fɔ tanyanya ni fa qala Allahu akbar ale bi lɔlɔ balɔba tó tóbi o tituma fati al yaman gbogbo kɔkɔrɔ laalɛ yamani wọn ti fún mi báyìí wàlláhi inni la obsoro abuaba sọnà mi mẹkaani mo fi ọlọ́ọ̀bà búra mo ń fojú ara mi rí àwọn ẹlẹ́kùn lé ọ̀la ilẹ̀ sọnà kápítà yamani ẹ̀ láti ojú kanabi tó dáyé lójú àríyọ̀ sàlám díẹ̀ dòní sọnà ni kápítà yamani jẹ́ mo ń fojú ara mi rí ọlá rẹ báyìí pé yóò di tàlẹ́ ọmọ mi tiwa ni àbí kì í ṣe tiwa. ẹdkọta ẹdkọta lẹ sham damascus ni ta ló ni damascus àwọn mùsùlùmí ni umar bunu khatab ọyàn gómìnà bẹ́ẹ̀ ọyàn wàhálì bẹ́ẹ̀ usman bọ́nà afan ọyàn wàhálì bẹ́ẹ̀ muawiya bunu abi sufyan gbogbo yín bá ọ̀rọ̀ di aláàlẹ o ánìmọ àjùmọ̀ yìí sẹ́yìn pé lọ́wọ́ àmẹ́ abẹ́ẹ̀ ti gbàgbé tán dàbá sọ́ọ̀sì lórí ìlú mùsùlùmí àbí ìlú kèfèrí ẹ̀kọ́ta Persia empire tánàbí lọ́lọ́run ti fún mi lọ́la abẹ mò ń fojú ara mi wo ojú ara mi wo àwọn ilé funfun pẹ̀tẹ́sì funfun kí sọ́ọ̀lọ̀ kan báyìí ní mọ̀dáyínù ẹ̀kọ́ta rẹ̀ ní Iran ìlú mùsùlùmí àbí ìlú mùsùlùmí kọ́ Yaman tẹ èdò ní ìlú mùsùlùmí àbí ìlú mùsùlùmí kọ́ ntánàbí ọ̀sán wíṣẹ́ àbí ọ̀sẹ̀ ànẹ́bí ọlọ́ọ̀ ní sọ àbí ànẹ́bí ọlọ́ọ̀ nǹkan ní tó ti sọ láti jó òní lọ́sẹ̀ dòní yìí ó ti sọ ní fa one thousand four hundred years ago tẹ́ ẹ dùn ní bó ṣe wí lórí alihamudulila ọ̀rọ̀ tá a kà tẹ́ ń bẹ̀rù súná ní nasaayi ìdí ẹlẹ́ẹ̀kejì ojú ẹ̀ fifty six musadumam ahmad òun náà gbà wá àtàwọn tíra míì ká má lo àsìkò alórí yẹn yẹn dúró bá wọn. nígbà tí ìlú madina jẹ́ ìlú tẹ́pẹ́ òkúta yípo ẹ̀ àwọn òkè yípo rẹ̀ àwọn ọgbà oko dàbínú yípo rẹ̀ ní gbogbo ẹ̀gbẹ̀ẹ̀gbẹ̀ẹ́ anabi sọlá asalam gẹbi ẹni tó ní ẹ̀kọ́ ogun jíjà gidi gan tó sì mọ̀ nípa ẹ̀kọ́ náà dájúdájú ó ṣe ètò fún abala ọwọ́ òsì abala shimali ẹ north northern party bẹ abala àríwá bẹ tẹpẹ ìlókò dàbínú pọ̀ sí ó ṣe ètò fún bẹ́ẹ̀ kí àwọn akọni ọwà ń bẹ àwọn ni wọ́n gbẹ́kòtò bẹ àwọn ni wọ́n sì dùn síbẹ̀ nítorí pé àwọn ọ̀tá fẹ́ gba ibẹ̀ wọlé torí pé igbó igi dàbínú yóò sì jìbò lẹ̀ téèyàn ní rí yẹn lọ́ọ̀kan tó bá kó nú ẹ̀ tí wọ́n fi bẹ́ẹ̀ kẹ́yẹ̀ lára ọjọ́ mujútó abala bẹ̀ yẹn púpọ̀ gan so òun gangan si wà ń bẹ̀ lẹ́ni ti lọ gbẹ́ kòtò tiẹ̀ abala bẹ̀ gan mùsùlùmí ń bá iṣẹ́ àgbẹ̀ yìí wọ́n ń bá a lọ gẹ́bí ọlọ́run bá ṣe pé gbogbo rẹ̀ pé kí wọ́n ṣe àwọn kùrẹ́sì mo ti ń fò díẹ̀ díẹ̀ o wọ́n ń bọ̀ báyìí lójú ọ̀nà kùrẹ́sì mọ́kà gangan jẹ́ four thousand àwọn lójú ọ̀nà pẹ̀lú àwọn ará anájídù ká má gbàgbé pé àwọn ní òǹkà tó kú tá à ń sọ tó fi pé ẹgbẹ̀rún mẹ́wàá wọ́n dé sàdúgbò kan tó ń pè ní zambil nakihi abalabẹ wọn dé nítòsí òkè uhud ibẹ̀ làwọn kẹfẹ́rí kọ́kọ́ pàgọ́ àkọ́kọ́ sí òǹkà yìí lọ́lọ́run tọ́ka sí nínú sọ́tún lahazab sura thirty three aya twenty two ọlọ́ni wàlá mọ̀rọ́ àlùmọ̀mínà lahazaba kọlu hadama wa adana lọ́wọ́ rasulu wa sọ́dà kọ́ lọ́wọ́ rasulu wa ma zadahum illa imana wa nígbà táwọn múmìnì rí àwọn kèfèrí tán lọ bìbà lọ́ọ̀kan báyìí wọ́n dáhùn yìí pé ntọ́lọ ọba tó ṣèlérí ẹ̀ fáwọn èyí tó jí ṣẹlẹ̀ àníbi Muhammad salam tá a sọ fáwọn pé ó ṣẹlẹ̀ òun làwọn fojú rí kèfèrí ọ̀ parapọ̀ lé lórí wà á máa ka ẹ̀ má yẹ̀ yín àti fojú rí báyìí ọlọ́ọba ó sọ òdodo òjíṣẹ́ rẹ̀ ó òdodo èyí tí rí lọ́ọ̀kà yìí mọ́ zadam illa imanan wa taslima kọsálẹ́kọ̀ọ́ kankan fún wa tápá alábàárí ó kàtọ́ pọ̀ jù wá lọ tójú gbogbo aráàlú wa gan lọ́lọ́mọ ogun àádọ́lẹ̀ ni táwọn tọ́ra táwọn yàgbé ara ṣùgbọ́n ìmánì àwọn mùmìnì ó lékún látara ẹ̀ ìgbàfàfọ́ lọ́hùn sí wọn ó tún lékún sí i àwọn mùnàfẹ́kì àtàwọn tí mọ́nì wọn lẹ́lẹ́mì nígbà tí wọ́n rí nǹkan tí ń ṣẹlẹ̀ fáwọn mùmìnì wọ́n sọ báyìí pé ìdíyà kúlù mùnàfẹ́kù náà wà wọ́n àwọn mọ̀nàfẹ́kì àtàwọn táyì sàn ṣe wọ́n nígbà àyà àwọn sọ wípé ntọ́lọ̀ ọba àtìlẹ́yẹ tọ́lọ̀ ṣẹlẹ̀ṣẹ̀ lè rí ẹ̀fà wọn ẹ̀tàn ni kì í sòdodo àwọn ènìyàn sọ pé ntọ́lọ̀ ọba àtìlẹ́yẹsẹ̀ lè rí òdodo ni yóò jẹ́ ká mọ ìyàtọ̀ tí ń bẹ láàrin mọ́mìnì àti mọ̀nàfẹ́kì njọ́ tilẹ̀ bá rọ́ mọ̀nàfẹ́kì sọ pé awí fún yẹn ilẹ̀ gbọ́ sẹ́rí wà látẹ̀kọ́ àti báyìí ṣùgbọ́n njọ́ nígbà táwọn múmìnì fojú kan àwọn ọmọ ogun tọ́pọ̀ ìmọ̀ ni wọ́n lékún sí ìgbà fáwọn fọlọ́ ń pọ̀ sí nígbà àwọn mùnàfíkì rí àwọn ọmọ ogun wọn ní ọ̀tẹ̀ yín báyìí bí wọn ní gbogbo tọ́lọ̀ ń wí fún mi pé òun ó ṣe wọn ní sẹ̀rípẹ́tà ní báyìí gbogbo tọ́lọ̀ ní ọ̀sán pé ọ̀sẹ̀ sẹ̀rípẹ́tà ní báyìí wà lè yá dùn ìlà mùnàfíkì nù àtàwọn táìsàn sílẹ̀ mi torí ìdí eléyìí ẹnikẹ́ni nínú wa kó western world nìkan kèfèrí eastern world àti western world wọ́n parapọ̀ lórí mọ̀mẹ́ni sẹ́mi ti ń jẹ́ eastern world africa àti asia western world europe america kìíní north america america kejì south america australia gbogbo wọn náà parapọ̀ lórí mùsùlùmí gbogbo kèfèrí ayé ló parapọ̀ lórí mùsùlùmí tó ṣe déédéé ntánibí ọ̀sán ti ń sọ ọ́ lẹ̀ tàdá àlékún humamu kàmá tàdá àtàlákẹ́tù ìlàkísí àtìhà àmì nkí láti nánú yẹ́wọ́mẹ́ ìdíyàrá Rasulullah kọ́lá bal antum kathirun kagosaisin gbogbo kèfèrí ayé àlè umamu gbogbo communities gbogbo nations gbogbo group of people ayé lọ́wọ́ parapọ̀ lórí èyí mọ̀mìnrin tó kẹ́ yìí bá ń bọ̀ gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe máa ń péjọ lórí ṣúgà tó bá dàlẹ́ àbòyìn tí wọ́n bò bíbà tí wọ́n èkó tọ́tẹ̀ nínú kankan lẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo kèfèrí ayé sì parapọ̀ lórí yín wọ́n ju ìbéèrè sanni bẹ́ẹ̀ ọ̀sán làm sáà kẹ́yìn lọ́wọ́ kàńgbà náà ni òjíṣẹ́ lọ́tọ́rọ̀ ó fi dà bẹ́ẹ̀ àríbi ọlọ́yọ̀ ìbẹ̀rù yín yóò yọ kó ń gbáyà ọ̀tá yín yóò àjù wánà sínú gbáyà tẹ̀yìn yóò yọ ìbẹ̀rù yín kó ń gbáyà ọ̀tá yóò àjù ọ̀lẹ wánà yóò jù sí gbáyà yín wọn abilé pé fáwọn wánà ya Rasulullah ó ní hubbul hayati wa karahiyatul maut ìfẹ́ náà sẹ̀mí ayé àti kórè akuni yẹ bẹ́ẹ̀ ọ̀sẹ̀lẹ̀ sí abẹ́ ọ̀sẹ̀lẹ̀ ká má ṣe iyèméjì lónìí àtọ̀la wípé gbogbo kẹfẹ́ ayé ọ̀ lé a bẹ́ẹ̀ sì ń yìí yóò sì máa parapọ̀ lọ́nu ṣùgbọ́n ta ni ó borí falatahinu walatahasanu wa antumul alawna in kuntum mu'minin ntọ́lá wíwọ́n sọ́tà lè mọ̀rọ́ nánu bilhuda wa dini haq liyudhhirahu ala dini kullihi walaw kariha al-mushrikun walaw kariha al-kafirun láyà mi ti sọ́tù sọ́fù walaw kariha al-mushrikun òun ló rà níbi ọ̀sán musẹ́ pẹ̀lú ànàmọ́ àtẹ̀sẹ̀ òdodo láti borí gbogbo ẹ̀sìn ìbá àmọ́tẹ́ kẹfìrí lọ́rùn bá mọ́tẹ́lẹ̀ bọ̀ lọ́rùn sọyìn tèmi ọlọ́run ni ó borí ẹ̀sìn mi ni ó borí torí ìdí eléyìí wọ́n parapọ̀ lórí àwọn mùsùlùmí ní Madinatu Munawwarah òun là ń bàtà rẹ̀ lọ yìí ní tí àwọn mọ́mìnì rí lọ́mọ ogun tọ́pọ̀ ọ̀kọ̀ dẹ́rùbà wọn ó ṣàlékún ìmánì wọn àtìgbà fàfọ́lọ́ wọn ìmánì mi àtẹ̀yìn àkàjọ ọmọ lẹ́kùn sí lójoojúmọ́ gbogbo ohun tí ń ṣẹlẹ̀ rọ lónìí lórí ayé sí mọ́mìnì ní tánìyàn sàn sọ pé ó nù gbogbo àwọn àyà Kùránì ti ń bẹnu àyà Kùránì tọ́lọ́ fi ń sọ̀rọ̀ ọ̀tá àti mọ́mìnì ntọ́lọ́ ń ṣèlérí pé yọ ṣẹlẹ̀ ní ntọ́lọ́ ni ọmọ ṣẹlẹ̀ ní ṣẹlẹ̀ ọlọ́wọ́ sọ fapá àmọ́ borí pẹ̀lú ṣáàrìtì ẹyọ kan ṣáàrìtì ẹyọ kan ni àlẹ́ ìmàn ìmànù ti ṣàkó àtẹrẹ ibò níwọ̀ ìmànù tó dúó dáadáa tí iyèméjì ròyìnròyìn tí ò ní wọ̀ òní ìmànù náà tẹ́yìn òfin ṣẹ́gun ọ̀tá ni sèdáàdì وأعيدوا لهم استطعتم من قوة ومن ربات الخيل ترحبون به عدو الله وعدوكم dé parí àyà nù sọ́tò lànfààní àyà sixty. mọ́mí ni ọ̀gbọ́dọ̀ jókòó ní jókòó ọ̀lẹ dẹ́ngbẹ́rẹ́ ọ̀mẹsẹ̀ jà ọmọ kàràtẹ́ jà ọmọ kọ̀ǹfù jà ọmọ rẹ́sìn jà ọmọ yẹn gbálábàdà ǹjẹ́ nǹkan aṣẹ́ ọba ìbí wọ́n afọláwà ni mo ọlọ́run wa ń sọ kó pé ẹ fún mi lọ́rùn pa wọn ò fọrùn padà nígbà tó ọmọ tó ń ṣe àwọn onígbàgbọ́ òdodo àná wọn dúró déédéé àlebi Muhammad sallam ọjàde kú ò nígboro Madina lọ sí tòtòsí kòtò lẹ́yìn gbígbẹ rẹ̀ tán pẹ̀lú ẹgbẹ̀rún mẹ́ta ọmọ ogun egéńsì ẹgbẹ̀rún mẹ́wàá ọmọ ogun tó dé ẹgbẹ̀rún mẹ́ta ọmọ ogun egéńsì ẹgbẹ̀rún mẹ́wàá ni ó ẹgbẹ̀rún mẹ́wàá wọ́n á dúró sẹ́yìn kòtò yìí kòtò wà wájú wọn àwọn wà lẹ́yìn rẹ̀ àwọn ọ̀tá wà lẹ́yìn lódì kejì kòtò lọ́hùn gbólò tí wọ́n á lò hamim láyún sọ̀rọ̀ gbólò yẹn fi ń sọ̀rọ̀ tí wọ́n fi mọ́ dáa wọn hamim láyún sọ̀rọ̀ kí ni ìtumọ̀ rẹ̀ ta ni ó tu ẹ̀jẹ̀ wà tó ọ̀nà wọ́ hamim. والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين حاميم لا ينصرون آه very very simple tó lè jẹ́ ní ọkẹ́ ayá ọ̀yá. حاميم báwọn afá ṣe máa tu bọ́lá nìkan ló mọ̀ túmọ̀ rẹ̀ la yunsarun ọlọ́run wọn ò ní ràn wọ́n sí láéláé. ò ní àwọn sílé alórí nù nígbà yá o ti lè bẹ̀rẹ̀ rẹ̀ o ti túmọ̀ sí pé àwọn ọ̀tá yẹn lọ́lọ́ ò ní ràn sí àwa ni ọ̀ràn sí kára wọn sí ṣe àrùn wọn nu lójú ogun yìí ẹ àmì ìdánimọ̀ nu tí wọ́n fi dá àwọn múmi nìmọ̀ àníbi sọ̀rọ̀ àwòsàlà ó fi abdulayi ọmọ wumi maktum ó fi ẹ̀sìn gbòòrò madina kọ́ mójútó madina àtàwọn obìnrin àtàwọn ọmọ tó kú mi àtàwọn alẹ́ tí ó lè wá sógun dèhùn tó yẹn darí dé. ẹlẹ́bọ̀ ń gbèrò láti jálu kòtò yìí káwọn la kòtò yìí kọjá sẹ́yìn wàá bá àwọn mùsùlùmí wájàdú khandọkan àrídọ́n yahulu bẹ́ẹ̀ náà wà bẹ́ẹ̀ náà ha wọ́n rí i pé kó tòótọ́ fẹ́ gan kì í ṣe kó gùn gbọ́n náà yípo olùdásán ó tún fẹ́ gan ni pẹ́pẹ́ ẹ̀sìn ò lè làkọjá bèèlè ràkúnmí bèèlè kẹ́rẹ́tẹ́ wọ́n rí i pé ó ti ṣe gàgà dí àwọn àtàwọn mọ́mìnrin láàrin tí ó lè jẹ́ káwọn ọ̀rọ̀ náà gbà kọjá gbogbo ìgbà táwọn tẹ́pítà ti kọjá òlọ́wọ́ wọn ń já sí òtúbátẹ́ tí wọn ọ̀rọ̀ náà gbégbà ọ̀pọ̀lọpọ̀ ṣẹlẹ̀ lọ́sẹ̀lẹ̀ ń bí kòtò yìí táà ní sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ ká má bàa máa wé sísítẹ́mù ara wa àwọn ká má bàa lọ àsìkò dànù púpọ̀ ká bí tètè máa lọ síwájú mi táwọn kókó kókó wà. tọ́ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìgbìyànjú táwọn kèfèrí ṣe láti ṣe àjálù tọ́lọ́run jẹ́ kí wọ́n rí ṣe wọ́n gbìyànjú láti ṣe àjálù nígbà míì wọ́n rí ṣe. fatawa dọ́ha lè sọ̀la àdébíyàn sàm ṣe àlọ́ láti kírun wàtàwà dọ́ọ̀nà láha àwa náà sálù àlá fasọ́lá asọ́rọ́ bàdà bàtí shams àdébíyàn sàm kírun àlá asárì lẹ́yìn bàtọ́run ti wọ̀ ni fún mọ́sọ́lá bàdà al lẹ́yìn ìgbà tó kí alasari tàló tó akímọ̀ gírí tẹ̀lé gẹ́gẹ́ bó ṣe wà nínú hadithi bukhari ìdí ẹlẹ́ẹ̀kejì ojú five hundred and ninety nù sọ́yìn bukhari anabi wa muhammadu sallam nítorí pé inú rẹ̀ ò dùn fún pé ìrun yìí ó di àsìkò yẹn máa ń lọ́wọ́ tó kó lásìkò tọ́lọ́ ní káwọn òkè tọ́wọ́ àsìkò gbèsè lọ dáa alal mushrikin ìyẹn jẹ́ kó ṣe àdúrà kan tọ́ ẹ kó di kejì rẹ̀ ní lamanwi tọ́ ẹ pé dáa là dáa làwù yàtọ̀ sí dáa àlè yìí dá àlámùsìkì náà ni pé kí ló ṣeun ọtọrin yẹn lórí ó ṣe pé ó ṣe bí fún wa ó ṣe pé fún wa yẹ bó ṣe wà hadith sọ yìí Bukhari látọ̀dọ̀ Ali ibn Abi Talib kọ́lọ́n kó yọnu sí i ó ní àríyàn sáwọn pé mọ́lá aláwọ̀ alẹ́ ìbò yóò táwọn kuburum náà rọ̀ ọlọ́ọ̀ba yóò fi iná kún ilé wọn àtàwọn sáré wọn kàmá ṣàgàlónà ànisọ́là ànisọ́là àti wùsọ̀ gẹ́gẹ́ sì kọ́ ìròjúbà kó mi kákínú àlùwùsọ̀ àlùwùsọ̀ irun onírun àlùwùsọ̀ máa ń tàbá ti bọ́ yé sọ̀látù lásìrì ó ní hata gọ́ọ́bà ti shams tó rìn wọ̀ òrùn wọ̀ látòkì lẹ́yìn tó rìn wọ̀ látòkì ọlọ́ba yóò kún ilé wọn àtàwọn sàárè wọn ní iná wọn ká ìrújú akómi kákínú àlùwústọ́ lásìkò rẹ̀ títí tó rìn wọ̀ ó sì jáwé pé sọ̀látù lùwústọ́ níbí yóò sọ̀látù lásìrì ni bóyá pé nu tẹ̀fsíru nu kẹ̀síru ni o tọ́ba ni o ọ̀pọ̀lọpọ̀ fanfàlà wọn afáàsì àmì ni sọ̀látù ṣubú ni kọ́dà afáàtọ̀ gbajúmọ̀ lọ́dọ̀ wa bí sọ̀látù ṣubú ló pè ṣùgbọ́n sọ̀látò ló sọ sọ̀látò làásì ló gbégbá orókè lórí ẹ̀ lábala abẹ́hùn ọ̀pọ̀lọpọ̀ làwọn tàbá sí ló sọ pàápàá jùlọ kúrútù ibnu arọ́bí alimaliki nínú akamul quran lórí pé kò lè jáde asárì nìkan ní kápẹ́ nítorí pé wọn ò fẹ́ ká sànù kan wọn ò fẹ́ ká múrun kan ní pọ́sì pé láàkàkún pé nǹkan kan gbọ́dọ̀ yín jẹ́ àsìkò gbọ́dọ̀ léètì káfíń tó kulẹ̀ máa di pé kọ́ máa léètì kọ́ máa yín jẹ́ so ó jẹ́ kí ọ̀rọ̀ àwọn àfa àpọ̀ káàkiri lórí rẹ̀ ṣùgbọ́n tó orókè jùlọ sọ̀látò làásùrì ni gẹ́gẹ́ bó ṣe wà nínú àdìsí sọ̀yìn Bukhari bákan náà mi ti awúlò kè inú àdìsí mi musọ́dún mọ́ Ahmed àti Shafi'i kọ́lọ̀bà kó bá kẹ́wọ̀n àfáyì wọ́n ní wọ́n dí àwọn lọ́wọ́ káwọn kí dórí àti asri àti magrib àti isai lásìkò rẹ̀ fásọlá ahunna jamiha gbogbo ẹ̀ ni wọ́n kí pọ̀lẹ́ ẹ̀ka náà Nawawi sọ yìí pé wà tọ̀ríkù jámọ́ bẹ́ẹ̀ adri wayat àná wákàtàlẹ̀ kan dọ́kì àyàmà. àgbà àdìsí kan sọ pé sọlá tó lásìrì ló léètì táwọn sì tún gba àdísì mi wà tó pé lórí àásù ìmọ̀gírì ṣáì náà tó kàpọ̀ wọn ni àjẹpẹ́ àásì jámù láàrin àdísì méjèèjì wọn ò takora wọn ẹnu ká méjèèjì pọ̀ ni ogun handọ́kì ọjọ́ tó pọ̀ ni wọ́n lò mẹ́kì síjọ́ kan so njọ́ tó pẹ̀nu àlàásáàrì ni wọ́n rídìí lọ́wọ́ tí wọn ò kí lásìkò yẹn tó rìn wọ́n bẹ́ njọ́ pé irun mẹ́rin lórí àásù ìmọ̀gírì àti ṣáì òun ni ìdílọ́wọ́ dí wọn lọ́wọ́ rẹ̀ tí wọn ò fi kí lásìkò rẹ̀ ń bẹ́ fàkàdà àdàfibadìlàyà wà àdàfibadìhà àyẹ́pẹ́ ìkànsẹ̀lẹ̀ tàlásàlàsẹ̀ níjọ́ kan tó ní lórí asimagi bí sẹ́yìn ṣẹlẹ̀ níjọ́ míì ni wàhálà ọ̀tá ala alam gẹ́gẹ́ bó ṣe wàhánu mọ̀tásọ̀rọ̀ sirati rasul lè sheikh muhammad bin abdul wahab kọ́lọ́mà kó bá a san wọ́n lẹ́sàn-án rẹ̀ àlàyé tí wọ́n gbé wa nínú rẹ̀ òǹlẹ́lẹ́yìn ni látara eléyìí láti tó tẹ̀síwájú wípé ìṣẹ̀lẹ̀ ogun khandok ìṣẹ̀lẹ̀ kan ni tí ó ní agbára gan ńgbàtí ńgbàtí àáfà wa tí ń jẹ́ sádù ọmọ mu'adh kọ́lọ́mà kó bá a yọnu sí i tí ń fún wa ní ìrò nípa ìṣẹ̀lẹ̀ ogun khandok yìí ogun gasatul ahazab òun fa nírò nípa rẹ̀ ó ní àwọn tafàtafà ń ta ọfà láàrin àwọn kèfèrí sọ́dọ̀ àwọn àwọn náà ń ta ọfà padà sọ́dọ̀ àwọn kèfèrí lódì kejì kòtò faramọ́ rọ́jòló mi kùrẹ́sì yìí kọlu lọ́wọ́ habban bùnú àrífà ọkùnrin kan náà kùrẹ́sì tí wọ́n ń korúkọ ní habban ọmọ àrífà ọta ọfà kan sí òun fada asad اللهم إنك تلعن وليس أحد أحب إلي من أجاهدا فيك من قوم كذبوا رسولك وأخرجوا ó ní mo á sọ gbólóyìn pé rí ọlọ́ọ̀bá o rí ọlọ́ọ̀bá máa mọ̀ dájú wípé kò sí ẹnìkan tí mo nífẹ̀ẹ́ sí kí n jà ní ogun nítorí tiẹ̀ tó tó àwọn èèyàn tó kò jíṣẹ́ rẹ̀ lóko rọ̀ sọlá sọlá tá lè jáde kúrò nínú ìlú Allahumma inni la rí ọlọ́ọ̀bá mo rò ànákàkọ́dúwà dọ́ọ̀tà bẹ́ẹ̀ nana wà bẹ́ẹ̀ náà mo rò pé o ti ṣe o ti dá ogun dúró láàrin wa pẹ̀lú wọn o ti dá dúró fàyín kànáà bá kíyà mí ní harbi kùrẹ́ṣin ṣéhùn tí nǹkan kan bá ṣẹ́kù lógun tá a jà pẹ̀lú kùrẹ́ṣin o fàbọ̀kì ni làhùn ọlọ́run sẹ́mi kù dìgbà náà tógun bá tó kù mo rò pé o ti dógun dúró pàání jagun mọ́ ṣùgbọ́n tógun bá tó kù tí àwa mùsùlùmí ọjà pẹ̀lú kùrẹ́ṣin sẹ́mi kù dìgbà náà fáwọn kùrẹ́ṣin kì í fi bá wọn jagun hata ujahidam fika torí kí n lè jà wọn lógun torí ìtì ṣùgbọ́n tá a kọ́ bá ti dógun dúró pé kò ní sógun mọ́ lẹ́yìn eléyìí fàfjiriha wọ́jì alimọ́ tàti fi ha jẹ́ kí ọfà tí wọ́n ta ẹ̀ wọnú ara mi lọ kó o sì fi kù mí síbẹ̀ pẹ́pẹ́ nígbà kú. ọ̀rọ̀ tá a ké tẹ́yìn ọ̀nbẹ́nu sọ̀hí Bukhari ìdí ẹlẹ́kẹta ojú five ninety one wà á kọ́lá fi ákìrì dùn áhì àdúrà tó ṣe kẹ́yìn òní pé wàhálà tó mi ti ní hátà tó pé rọ̀ ayé ní mi bà ní kò rẹ́ dọ̀ ọlọ́run ọba o mọ̀ pa mí má ti jẹun kú títí tó fi jẹ ẹni tínú mi ó dùn sí báyìí lára Bani Kurayza jẹ́ kí n rí ti àwọn Kurayza kò sojú mi mọ́jọ sẹ́yìn mi inú sírọ̀ Ibn Hisham ìdíyẹlẹ̀ kejì ojowe three hundred twenty seven òun ni ọ̀rọ̀ tá a kà yí wá tọ́ níbi àwọn mùsùlùmí ti ń kojú àwọn ilé kókó yìí láwọn pápá ogun táwọn onírànà kan ń ṣẹlẹ̀ láàrin wọn òun ni ọlọ́ọ̀bá tọ́lá rẹ̀ ga ló ti gbé àwọn nǹkan ìyanu tí máa ń ṣe ló ti gbèdé láti dóòlà wàhálà tí ń bá mùsùlùmí wọn ò lè lọ wájú wọn ò sì lè fi bẹ́lẹ̀ wọn padà sínú ilé bí wọ́n bá padà lé àwọn tó àgbà bíi kòtò kọjá wọn kò kòtò wọn máa gòkè padà síta wọn padà wá ká wọn mọ́lé láti lè là wọn nínú ìṣòro yìí ọlọ́run gbé àwọn sẹ́ẹ̀tì ẹ̀ tí máa ń ṣe ògbèdè ìṣèhádọ́mọ ẹ̀dẹ́ ni olúwa kò ti ń ṣe ntọ́lọ́ ní kí wọ́n ó ṣe wọ́n ti ń ṣe ẹ gbìyànjú ẹ dáàbòbò ra yín ẹ dáàbòbò ẹ̀sìn yín ẹ dáàbòbò àwọn nǹkan ní kó lọ́wọ́ ọ̀tá wọ́n ti ṣe wọ́n ti gbẹ́ kòtò wọ́n ti dé sẹ́tì kòtò yìí wọ́n ti kó nǹkan dàdá ní wọ́n ti ń sọ ọ̀tà lọ́tún sọ ọ̀tà lọ́sì wọ́n ti ń lé ọ̀tà tí wọ́n bá fẹ́ gbàbí kan wò jẹun orí bẹ́ẹ̀ bá iṣẹ́ tiwọn wọ́n ti ń ṣe tẹ́ ẹ̀ bá sì ti ṣe nǹkan díẹ̀ ọlọ́run ó dìde àrànṣe fún ni ọ yàtọ̀ sẹ́ni tí ò ṣe nǹkan kan ti wá rànṣẹ́ ọlọ́run ẹnìkan jókòó nu olé kò ṣiṣẹ́ kankan bó ti wọ̀ ọ́ ma ó ní wọ́n ọlọ́ọ̀bà o ìwọ lọ máa ń bọ ọká láì ṣe wàhálà mo ní wèé sọká ó ṣe wàhálà ò tó jẹ ni mọ́sá ìmọ̀ mú jẹ wá bá mi nínú ilé bó ṣe mú lọ bọ ọká mi tọ́ka jọ sí <laughs> mo ní ìjẹkújẹ lọ́ọ́ máa jẹ gbájú ẹ̀ ló ṣe olè lọ́ọ́ jà ọ̀sẹ̀ lọ́ọ́ máa gún ọ̀sẹ̀ àtẹwé àtẹgbòogi lọ́ọ́ máa gún èyí ó jẹ kú jẹ ó ṣiṣẹ́ ó ṣiṣẹ́ ó fi kankan ṣàtẹ̀gùn àrísìkí ọlọ́run tí ó ṣe fún ọ ọlọ́run àfàbàríkà sí inú ọmọ wọkọ̀ inú ọmọ gọ̀kadà inú ọmọ tasọ inú ọmọ ta yanrìn inú ọmọ ta ike inú ọmọ ta bàtà inú ọmọ ta tírà inú ọmọ ta fìlà inú ọmọ ta oúnjẹ wá nǹkan kan ṣe kọ́lọ́n fàbàríkà sí ọmọ akọ́ máa ń kéw ọmọ aróúnjẹ ń bẹ̀ ó ṣe kan ó ṣiṣẹ́ ó ṣiṣẹ́ bẹ́ẹ̀ náà lẹ́tọ́ fẹ́ bímọ tí wọ́n ọba o mọ́jọ wọn pasán láyé fún mi láwọn ọmọkùnrin kò fi lọ́mọ obìnrin kí wọ́n sì lálùbáríkà ọ̀wá gbéyàwó lọ́lọ́ọ̀ba máa ń ṣe yanu yóò ṣe yanu lé ayé òun kò ní í ṣe nǹkan kan fún ọ̀yà lé ọ̀jẹ̀ ó kú kankan láyé ni lọ́wọ́ fẹ́ yàwó obìnrin kan jálé ọkọ ẹ wá bí ni mi àtìyàwó mi fàdúrà kásá ni mi àtọkọ mi àwọn ọmọ yọ nígbà wọn ti sojúṣe tiwọn pé tí wọn lágbára rẹ̀ wọn ti ṣe ó kú kí ọlọ́ọ̀bà tọ́lá rẹ̀ ga tí wọ́n ń torí ẹ̀ ṣe wàhálà yìí kọ́gbà ránṣẹ́ rẹ̀ dé àránṣẹ́ ọlọ́ọ̀bà náà èyí tí ò ṣe méjì ń bí pé ọlọ́ngbàrà ṣe dé àbí ògbèdé ọlọ́ngbèdé àwọn àáfàá wa wọ́n ní sẹ́ wàhálà tó lágbára òun ni àríwí ọ̀sán ṣe òun làwọn sàbẹ̀ rẹ̀ ṣe àwọn obìnrin fojú kan wàhálà nínú ilé àwọn ọmọ rí wàhálà nínú ilé nítorí pé àwọn àṣẹlẹ̀ kásẹlẹ̀ nígboro Madina lẹ́yìn àríbí bàbá sọ́làm sí àwọn obìnrin tó ní pé ọkùnrin Yahudi kan ń tọ̀ wọ́n bọ̀ láti wá wo bí wọ́n wà tó bá rí wọn bẹ̀ tàn yọ lọ kó àwọn èèyàn wá wọn àlọ́ káwọn obìnrin mùsùlùmí mọ́ àtàwọn ọmọ kéékèèké wọn lọ pa wọn àbí wọn kún ọ káwọn mùsùlùmí tó darí dé níbi kòtò tí wọ́n wà wọn ó ti kó obìnrin wọn lẹ̀ àtàwọn ọmọ àbí wọn àtàwọn mùsùlùmí wọn fara kàn wọn fara da ìṣòro ebi wọn fara da wàhálà wọn fara da àìsàn wọn ń képe ọlọ́run kọ́lọ́n kó mú àránṣẹ́ dé kọ́nà àwọn ṣe lórí àwọn ọ̀tá ńgbà tọ́lọ́wọ́ bá sí jọ́mọ̀ gbá àránṣẹ́ dé sí nínú thirty three àti ìkọkànlá abdulsor tí wọ́n ń yẹ kó nínú àwo tó wà tí àwọn ẹ̀mí ń dé bi gògóńgò bí ìgbà tí ó jáde ta tí bẹ̀rù ìbàyà ìbẹ̀rù bójó tó ti mú olúkàkù dandan wàzàdùnú náà bí láì dùnú náà tẹ́pẹ́ onírànà èrò ni wọnú ẹ̀mí àwọn èèyàn nípa ọlọ́run sọlọ́run ṣe sínú àwa sí báyìí sọlọ́run ó sì fi alẹ́ fáwọn ọ̀tá mú ni àbọ́lọ́run ti padà lẹ́yìn wa ni àbọ́lọ́run ní dáhùn ni ọlọ́run ìwúnálẹ́ kapitulu yàrá mọ̀hùnmínú amílẹ̀ títí máa lẹ́sẹ̀ ní mi títí tọ́ lágbára gan ọlọ́run tọ́ka sí i wọ́n tó rìn iwájú lẹ́yìn tán ń sọ̀rọ̀ ńlọ wọ́n ń sọ̀rọ̀ wọ́n ń sọ̀rọ̀ nígbà tí ọlọ́ọ̀bá tọ́lá rẹ̀ ga tó gbé àyà mi wá nínú àyà kejìlá àti ìkẹtàlá ọlọ́ni wúlò ẹ̀yà kúlù mùnàfíkúnà wà lẹ́dínà fi kúlù bíi mọ́rọ̀dùn nígbà tí àwọn mùnàfíkì àwọn olójooji àtàwọn táyà sàn bẹ nínú ọkàn yá àlà yẹtìrìbà láàmú kọ́ màlákùm fàrìjẹ́ọ̀ nígbà tá ara màkànnù wọn tó dìde tọ́lẹ̀ yẹn ara màdínà kí lẹ́yìn ṣe ń bí ẹ kú òun bí ẹ lẹ́tọ̀ọ́ sí kẹ́ wà ń bí kí lẹ́yìn ṣe mẹ́ orúkọ àkọ́ padà lé ẹ mẹ́rin ọ̀dàbùbù lẹ́yìn ilé la sọ aládàbùbù àníyàn sangboro màdínà àràbàjáde sẹ́yìn ta ẹ padà lé fàrìjẹ́ọ̀ ẹ padà lé ẹ kú ní kandok wọ̀yà sádìrún fàrìkú mi ní ònàbẹ́yì labara àwọn kan ní wọn

fáwọn mọ̀mìnì ní ogun gasatul ahzab táǹpì ní khandọ́kì náà bákan náà. láwọn ìgbà tí ìṣẹ̀lẹ̀ ń lọ ọlọ́ọ̀bá tọ́lá rẹ̀ ga ọba alágbára ọba ńlá ọba táwọn dúpẹ́ fún láéláé lórí àwọn orí rẹ̀ tí ń ṣe fáwọn mọ̀mìnì ọba tí ò ní fi àwọn gbàgbọ́ òdodo lẹ̀ ọba tó kí khadala laduwa ọba tó pé ní ọ̀yẹ́ àwọn ọ̀tá wàhálà mọ̀jùmọ́ àhùn tó يقال لنعيم بن مسعود رضي استغفر الله بن عامر الاشجعي رضي الله عنه náà ọ̀dà báwọn ọkùnrin kan nínú àwọn ẹ̀nà Gatifan torúkọ rẹ̀ ń jẹ́ Nu'aym ọmọ Mas'ud ọmọ Amir al-Ashja'i kọlọ̀bà kó bá a yọnu sí já ìlà Rasulullah faqala ya Rasulallah inni qad aslamtu ọwọ́ abá níbi Muhammad sallam ọwọ́ sọ fánàbí oníire òjíṣẹ́ Ọlọ́run mo ti gba Islam mo ti di mùsùlùmí wa inna qawmin lam ya'lamu bi islami ṣùgbọ́n àwọn èèyàn mi wọ́n mọ̀ pé mo ti di mùsùlùmí famurni ma shit pamela sẹ́ńtọ́ bá fẹ́ kí n ṣe fún ọ tí mo lè ṣe mo ti di mùsùlùmí o ṣùgbọ́n àwọn èèyàn mọ̀ pé òun ti gba ìsáàmù ó lè ra mi ń sẹ́sà ni wọ́n ní ìsìn tí ń sì jíṣẹ́ wọn tí ń sì dìjẹ́ mẹ́ pamela sẹ́ńtọ́ bá fẹ́ ṣe náà mi ń sẹ́sà wá fẹ́ ra mi. àníyàn sáwọn pé nàmá anta rajulun wahidun kí ni wọ́n ni kó ṣe ìwọ kó ṣe lọ ń bẹ pẹ̀lú wọn. fàkàdàlà anna mastatot pẹ̀lú ète ni wàá máa ń dọ́gbọ́n lórí ẹ̀ ni o. arákùnrin bá dìde pẹ̀lú yara ọlọ́sọ́dọ̀ bànúkùnrin ẹ̀dọ̀ àwọn bànúkùnrin ẹ̀dọ̀ sì rèé ti ẹni wọn tẹ́lẹ̀ rí ńgbà jàhìlíyà ńgbà kèfèrí fàdákàlà lè wọn wàkọ́nà rọ wo di mo yín tó wà ká máa bẹ wà pàápàá jùlọ wọn dodo lọ́sọ̀ mo fẹ́ da yìí ń òdodo onínàkùnrin àwọn kùrẹ́sì tẹ̀ ń gbèjà yìí wọn ò dàbí yín o alibaladu baladu kùn fi amwalukum wa abnaukum wa nisaukum madina ni madina tẹ wa o ìlú tẹ̀ ń gbèrè o ibẹ̀ làwọn dúkìá yín wa o àwọn ọmọ yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o àwọn obìnrin yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ilé yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o látàkìlúrò àtàtà àwọlù mínú ìlà gẹ́rì ẹ̀yin ò lè kó òǹbí àwọn ìyàwó yín àwọn ọmọ yín kọ̀rọ̀nù kí wọ́n kó òǹbí wọ́n gbéra wọn sọ pé à ń kó lọ lómi wàyí náà kò rèé sàn wà kọ̀dìjáhù lè hàbí muhammadu wa sábì sọlá sọlá wọn rọdí aláàánú àwọn kùrẹ́sì wọn wà ní láti wá ja muhammed sàn lógun àtàwọn sàbẹ̀rẹ̀ kọ́lọ̀ ń yọnu sí wọn wàkọ́ dọ̀ àrùtùmọ́hùn àlẹ́ ẹ̀ sì ti ràn wọ́n lọ́wọ́ lórí àbí ọ̀sọ̀lá ẹ̀ ti ràn wọ́n lọ́wọ́ wà baladohun wà wàlú wà ní sáhùn bí gẹ́rì ẹ̀ ń gbàgbé pé ìlú tiwọn kọ́ yìí o ẹ̀ ń gbàgbé dúkìá wò sí bí ìlú mi lọ wá o àwọn tá bá ń lọ wọ́n ń lọ láti lọ bá ibi wọn lé bá dúkìá wọn lé báyà bá wọn lé ní o ẹ má gbàgbé o wà ilá láhìí kó bìbí ládìhìm tí ọba àrọ́nà borí àríyọ̀ sọ wọn padà lù wọn wà tára kókó wà muhammadan wọn àfi ilẹ̀ síbi ntì wọn fi ilẹ̀ ti muhammad ọ̀sọ́là yantakum minkum tí muhammadu adìyà jẹ́yìn sámú lórí pé ẹ̀rọ àtàwọn lórí lọ́wọ́ kọ́ọ́lù fàmìlì amalu yẹ nù àyè wọn kí ló wá rí pé kásẹ̀ tí ó ó ní láti kọ́ tìlú máa hàn àtàyò tó kúmọ̀rọ̀ àhìn ẹ gbọ́dọ̀ bẹ pẹ̀lú wọn lórí ogun yìí mọ́ àfi tí a bá fa nǹkan kan dógò fún yín pé tọ́rọ̀ bá dojú rú tán nǹkan báyọ̀ di ti yín wọ́n ní akọ́dọ̀ aṣáájú tàbí ráhàyè náà wọ́n ní àmọ̀nà tó mú wáyé ah, wọ́n lọ dà á pọ̀ àmọ̀nà tá a lò ní báwa ṣiṣẹ́ lórí bí ó ṣe dà bẹ́ẹ̀ bá bẹ̀ sí báṣẹ́ lọ kí n má waste time lọ títí àwọn nǹkan oríṣiríṣi ní ń ṣẹlẹ̀ kọ̀sáyé láti ka gbogbo ẹ̀ mọ́ títí tẹ́ ìdásẹ́kọ̀ọ́ kan táwọn mùsùlùmí táwọn bẹ̀sẹ̀ képe ọlọ́run wọ́n ní àlámù sóró àwòrán tìǹà ìrì ọlọ́run bá o bu àṣírí wa àṣírí bu àṣírí wa mọ́jà sí wo tú àtàmọ̀jẹ́ tí ń jà ọ̀rọ̀ ọlọ́mọjà sí wo tú o wà á mi rọ̀wọ̀ á ìpáyà tá a ní sọ́ni fọkànbalẹ̀ fún wa sọ páyà ní fọkànbalẹ̀ fún àrẹ ọlọ́run o àwọn mùsùlùmí sàdúrà bẹ́ẹ̀ àdébíyọ̀ sàdúrà tiẹ̀ àdébíyọ̀ Allahumma munzil rí ọlọ́run ọba mo ké pé Allah ya Allah mọ́nsílà kìtàb ọba tó sọ tíra rẹ̀ kalẹ̀ ta ló sọ kalẹ̀ fún sọlá ọ̀sán alẹ́ kìtàb ọba tó yára gágá ní siro sẹ́sì ṣe ehizimil ahazaba ọlọ́run bá ń fọ́ wọn àwọn ọ̀tá tó parapọ̀ bá a fọ́ wọn lógún alọ́mọ ehizimim wọ́n zazilihim ọlọ́run fọ́ wọn lógún mílẹ̀ tí wọ́n lẹ́sẹ̀ wọ́n jẹ́ wọn balance lẹ́mọ̀ wọ́n jẹ́ wọn rọ̀nà ọ̀rọ̀ yìí wà nínú sọ yìí Bukhari kìtàbù jihad àti kìtàbù magasi àfa wa tọ́ ọlọ́bàtọ́lá ẹ̀gá gba àdúrà àdébíwá muhammad salam àtàdúrà àwọn mùsùlùmí ọlọ́run síjú àdúnwò wọn ọlọ́run tó lárí gárísà aléhìm junudan mina rẹ̀ ọlọ́run àwọn ọmọ ogun kadé ọmọ ogun yìí atẹ́gùn ni wà mọ́ yà alámù junudan rabbika illa hu in huwa illa dhikra ẹ̀ dáhùn ni suratul hadidi ẹ̀kẹ́ wà mọ́ yà alámù junudan rabbika illa huwa iye ọmọ ogun tọ́lọ́ nìkan kan máa fọlọ́ nìkan gbogbo tí wọ́n sọ fún ìmọ̀kàn fi ran ilé tì ní. tọ́ ọlọ́run jẹ́ pé wọn ọ̀ràn ọmọ ogun wa ọmọ ogun náà látẹ́gùn kọ̀kọ̀kọ̀ wa ná. fàájà aláàtìtà fún kìyà àmọ̀ atẹ́gùn dé ọbẹ̀ sì kú tẹ́ǹtì àwọn kùrẹ́sì náà àti gbogbo àwọn tọ́tọ́ parapọ̀. wà látọ́dà ọ̀làwọn kìdírán ilá àti a gbogbo kòkó oúnjẹ tí wọ́n ń sè gbogbo ẹ̀ pátá lóde ìdílé tó fọlọ́. ó di nǹkan wà á ń bá ilé kọ́lá àti wù gbogbo tí wọ́n kó dání ní ẹrù àwọn àpò àpò awọ tí wọ́n ń ro omi sí àpò tí wọ́n ń ro oúnjẹ sí gbogbo ẹ̀ ọfà gbogbo ya wàlà yóò kiri lam kọ̀rọ̀ọ̀rọ̀ wa ń gbìn atẹ́gùn wa ń gbìn ilẹ̀ bìbìbìbì tí gbogbo àyíká mìn wọn ò lè balance lórí ilẹ̀ mọ́ wọn ò lè dó wọn ò lè tó ń dá màláyíkà ni àwọn sọ̀kalẹ̀ tán mi tètè máa lẹ́sẹ̀ẹ́ wàlúùkúrẹ́ fi kúrò rọ́ọ̀bà wal khawf ẹjú ìpáyà ìbẹ̀rù ẹjú sínú gbáyà wọn ìjọba àmàlẹ́ káwá sẹ́nu ẹ̀rù dé ẹ̀rù dé wọ́n bẹ̀ sì jáyà lọ títí títí tó ìdí pé kùrẹ́ sí àti gbogbo ìdílé tọ́parapọ̀ pẹ̀lú wọn àtàwọn Yahudi tọ́parapọ̀ pẹ̀lú wọn àtàwọn ọ̀tá mi tọ́parapọ̀ wọn gẹ̀tù gbogbo táti kàkọjá ń wọn gbogbo wọn pátá họ wọn họ ni wọn ń sá lọ ni ìyẹn lọ́fà tó fi jẹ́ pé anabiwa Muhammadu sallam níparí ó ní àwọn ọ̀tá ti ń sá lọ fún wa wọn ò lè bá wa jagun wà nánú na sírù iléhìn àwọn aláàpadà wa lọ bá wọn àwọn ti ń sá lọ báyìí wọn ò lè jà wá lógun àwọn padà kó nbí táwa lọ bá wọn fúnra wa bá lọ àtàkì wọn ntọ́lọ́ fi lánàá yìí ọ̀nbẹ lọ́dọ̀ ọlọ́run ti dùn ní ó pẹ̀lú ọlọ́run ti rẹ̀ ò ní tán èyíkéyìí láti ni ó lo àwọn ọmọ ogun kan láwọn ogun kan tí yà ti sọ téèyàn àwọn mùsùlùmí ṣe lásìkò tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ lónìí ibi ogun ìsàmùgidi bá ti ń lọ lórí ilẹ̀ ayé bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ máa ní orí nǹkan ti fi ń sàrìn sí fáwọn àwọn tó wà ń bẹ̀ ni wọ́n rí ní tó bá kọjá dé àwọn padà máa rí ká ọlọ́run ṣe àrànṣe rẹ̀ lọ́n gbogbo ìgbà tí ò dùn gbà kankan ọlọ́run òkú lọ́lọ́run lánàá lọ́lọ́run lónìí lọ́lọ́run lọ́la lọ́lọ́run láéláé kò bí mẹ́nìkan kò sẹ́ni kankan tó sì lè borí rẹ̀ kò sẹ́ni tó lè bọ́ lọ́wọ́ ẹ̀ ọlọ́ọ̀ ìlàwọ̀ ń bẹ̀ kọ́nà àwọn mùsùlùmí ṣe o bó ṣe ní àwọn mùsùlùmí ṣe lánàá nínú àwọn ẹ̀tàn tá à ń ká yìí irú àrànṣe tó ṣe fún alánàá ọlọ́mọṣẹ́ bá mùsùlùmí náà lórí ayé lónìí náà á ṣe lórí àwọn kèfèrí gbé ìsàmìlẹ́kẹ́ gbogbo ẹ̀sìn gbé àwọn kèfèrí islam islam ní kọ́lọ́njọ́ máa borí náà ọlọ́ọ̀rẹ́ ọlọ́run àrànṣe rẹ àtìlẹ́yìn rẹ mọ́ ọmọ bá wọn náà mùsùlùmí ṣe ní gbogbo ààyè mọ́jọ́jọ́ tì wá mọ́jọ́ tọ̀rẹ́yìn wa mọ́jọ́ wọn rẹ́rìn wa mọ́jọ́ wọn yọ̀ wá kọ́lá la hawla wala quwwata illa billahi aliyil azim rabbana afrika alina sabra wa thabita aqdamana wa ansurna ala alqawmil kafirin jazakumullahu